وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أدوبة فنولو وباوة أترى عليكم كيولون أتيانو ري àti orí agẹnjẹta rẹ̀ kọ bá annabuwa muhammad sallallahu alaihi wasallam àti gbà àwọn ará alẹ́ annabi àtàwọn sọ̀hábí annabi àti gbogbo ẹni tí bá ń tẹ̀lé súnà nẹ́bùwa muhammadu sallallahu alaihi wasallam tí ó fìdíjú alkiyama olùwàmásá kàwà náà kùnú wa tafsiru al-qur'an al-karim ìtumọ̀ ọ̀rọ̀ olúwọ wa níbi tí adé ní tafsiru ní jẹta àbíjọ́ àti ọgbọ̀n ó lé mẹ́sàn ibẹ̀ náà láti bẹ̀rẹ̀ lónìí bí ibn láhì ta'ala أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أتحاجوننا في الله وهو ربنا وربكم آية يجب سياق أو آية تساجو رẹ̀ olúwa ń pa annabuwa muhammad sallallahu alaihi wasallam lásẹ̀ pé kó wí nǹkan báyìí tààrátán nígbà míì olúwa ní kó wí fáwà alìúnmà rẹ̀ náà nígbà mí ẹ̀wẹ̀ olúwa ní kó wí fáwọn tí ó tẹ̀lé annabuwa muhammad sallallahu alaihi wasallam àkọ́kọ́ náà ni pé gbogbo ẹni tí annabi bá bá láyé sallallahu alaihi wasallam ọfẹ́ ọkọ̀ fàhúwà min ummati muhammadin sallallahu alaihi wasallam nínú ètò tọ́lọ́un nínú alùmà nẹ́bì lọ́wà àmá alùmà nẹ́bì orísìí méjì ni sallallahu alaihi wasallam ummatu da'awa wa ummatu ijaba ummatu da'awa gbogbo ẹni tí ìtọ́lọ̀un fi rán nẹ́bùwa muhammadu sallallahu alaihi wasallam tó bá láyé alkùránil karim súnà nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam ọdáhùn o ọ̀dáhùn o fàhúwà min ummati adáwà annabi pé wọ́lọ̀ gbọ́ ìtumọ̀ alúmà annabi táwọn afá ma pé orísìí méjì nù ummatu dáwà wa ummatu al'ijaba ẹni ọlọ́n bá wá sàánú tó gbọ́ntà annabi jẹ́ níṣẹ́ tó wá dáhùn fàhúwà min ummati al'ijaba àwọn yíò ní bẹ̀rún àlùmà tó dáhùn pè tí ànẹ́bì pé kọlọ́nkọmọ́sá kàwákúnnà wọn nítọ́jọ ilé yìí náà òun ọlọ́run gbogbo wa ní kíni ẹ̀rù ọlọ́run bí máa ná mọ̀dàlẹ̀lìn gbogbo wa la wà lábẹ́ àṣẹ ọlọ́run àmọ́ alẹ́ọ̀bùdíyà tí ń jẹ́ rúfọ́ ọlọ́run náà òun náà wá pín sí mélòó pín sí méjì ọ̀bùdíyà kan bẹ látàkùtàbí bí bọ́lọ̀ ń bá pé ìbáàdì àwọn ẹrú mi eléyìí ò túnmà pé gíní àwa mùsùlùmí nìkan kí ni túnmà rẹ̀ òun ni pé al-ubudiyyatul mutlaqa gbogbo ẹni tọ́lọ̀ ń bá dá fahuwa abdun lillah ẹrú ìtúnmà ẹrú ń bẹ̀ ọwá fẹ́ ọkọ̀ ó ọlọ́run ó ọlọ́run ó lọ́ndà kọ̀ntró ọlọ́run kò rí rẹ̀ yọ́pò mẹ́ torí náà yìí nínú àwọn bitọ́lọ̀n ti ní muhammad kọ́ sọ fáwọn kan lẹ́yìsú min ijaba lẹ́yìsú min ummati al-ijaba wọn sínú àwọn tó gbọ́rọ̀ táńpẹ̀ lálẹ́ọ̀mà rẹ̀ alẹ́ọ̀mà tó gbọ́ ọ̀rọ̀ sáànẹ́bì lẹ́nu àmọ́ min ummati ad-da'wa nínú àwọn tọ́lọ̀rán ànẹ́bì sí láwọn náà ni wọ́n gbàgbọ́ nínú wọn ni gbogbo ẹn tó jẹ́ yàwúdí tó bá ànẹ́bì láyé àbítà ànẹ́bì bá sallallahu irú wọn lọ́lọ́run wá ní kànábí owí fún báyìí àtúhájúnana fìlà ìdí tí àyà yìí fi sọ̀kalẹ̀ òun nípa àwọn yahudi lójú ayé annabuwa muhammad sallallahu alaihi wasallam mi a bá rí bí tí ilẹ̀ ti po fi tílẹ̀ dẹ̀ tí ó sí ẹni tí wọ́n rò pé àfáà tí ó já wọn bẹ́ wọn a máa wí dínú náà afdol ẹ̀sìn wa lọ dájú ẹ̀rí pé nínú wa làwọn ànábì ọlọ́run ti jáde tó pọ̀ wọn a máa wí bẹ́ẹ̀ olúwa wá ní káwọn mùsùlùmí bá wá gbọ́ bẹ́ẹ̀ wọ́n wá wífà nẹ́bọ̀ Muhammad sallallahu alaihi ẹ̀tù ma bá wá sí fàǹfà ń pọ̀ ọlọ́run ẹ̀yin yahudi àtòhá júnàná fìlà ẹ̀tù ma bá wá sí fàǹfà fìlà nípa ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run yìí wàhúwà rọ́bùná wà rọ́bùkùn òun lọ bá wá òun lọ bá ti yínà kò sí èméjì bí yíò kọ́dà wa pẹ̀lú yín apanupọ̀ lórí eléyìn wàhúwà rọ́bùná wà rọ́bùkùn òun lọ dáwa ìtumọ̀ rọ́bùnù òun ní ń ṣe ìjẹsẹ̀ mú fún wa òun ló lè pé a máa bẹ òun ló sì lè pé a máa sì mọ́ wàhúwà rọ́bùnà wà rọ́bùkùn bó ti jọba ti wà òun òun náà lọ bá tìyín náà kọ́dà kúnmọ́ wàlà náà àmàlù náà wàlà kún àmàlù kùn wọn ò sì ní múṣẹ́ tiwa wọn fi kó sùn wọn tìyín wọn ò sì ní múṣẹ tí náà kí wọ́n fi kún òsùnwọ́n ti wa lànà àmàlùná wà làkún àmàlùkùn bẹ́ẹ̀ bá sí dẹ mọ́ulẹ̀ rojọ́ ẹ mọ́ulẹ̀ wáwáwí ọlọ́run ọ̀sán ilẹ̀sàn tẹ́ sí báwa náà bá sí iṣẹ́ ti wọ́n jẹ́ ti wá nú òsùnwọ́n sẹ́wàá iṣẹ́ tẹ̀yìn yẹ̀wúdí náà jẹ ti yí nínú kíni nínú òsùnwọ̀n ṣẹ́ ti yí àmọ́ kíní kan lọ dáwà lójú ọlọ́níkà nẹ́bí owí fáwà ló mọ̀ rẹ̀ bẹ́ẹ̀ wà nahnu lahu mukhlisun wa wàlà náà àmàlù náà wàlà kún àmàlù kún ìṣẹ́tẹ̀ bá ṣe ẹmọ́ ulẹ̀ gbìyàn ìbẹ̀nu rẹ́kọ́dù yìí èyí táwà náà bá ṣe ìbẹ̀nu kíni ìbẹ̀nu òsùnwọ́sẹ́ tí wà náà bí oore ni bá burú ni ọlọ́wọ́n san ilẹ́sàn tí ọlọ́wọ́n sàwà náà lẹ́sàn iṣẹ́ tí wà náà àmọ́ kí ní kan lọ dáwà lójú tẹ́yìn ò ní wà náà nù làwú mọ́kànlẹ̀ṣù àwọ òpin nǹkan mí lẹ́yìn ọlọ́run gbogbo musulmi tí ọ bá lè dára rẹ̀ yàn pẹ̀lú kwọ́lítì yìí à kọ́yẹra rẹ̀ wo ẹgbọ́bọ́lọ̀ ti ní kànẹ́bì òwí a tó hajjú nẹ̀nẹ́ fìlà ẹ̀sìn tí wà lọ́dájú ẹ̀yìn àwàlà nẹ́bí ọlọ́ èwo ń wàhálà èwo làròyé àtòhájú nànà ìlà sí lérí ọlọ́run lẹ́mọ̀ tó bá wa lẹ́dùnmọ́ bá wa sí fàǹfà léyìí tí ò rújú ní pé wàhúwà rọ́bùnà eléyìí fi ń yé wa pé àṣékí ni mùsùlùmí gbọdọ̀ fi yàtọ̀ tí ó fi yàtọ̀ fún yahudi tí ó fi yàtọ̀ fún kíni nasara wa qalati al-yahudu uzairu ibn Allah wa qalati an àwọn òzèrú àwọn wósùn àwọn yahudi wọ́n wósùn wọ́n ni a ah, òzèrú yíó kò lẹ́yìn lásán ọmọ ọlọ́run àwọn yẹ̀nà sọ́rá wó sùn àwọn ni Ìsá yìí alìmọ̀síhù a iléyè iṣẹ́ èyàn lásán ibnullah ọmọ ọlọ́run ni ummatu muhammadin sallallahu alaihi wasallam muhammadun rasulullah àkídà ti wa nígbà nẹ́bí èsọ ọmọ ọlọ́run ọlọ́run ránṣẹ́ sí wa pé kó jíṣẹ́ pé bóhun ti fẹ́ kẹsìn òun lànàbí náà sí làámọ́lẹ̀ lóní bọ́lọ̀ntún ti wí fún bòmí kúlé ń bòmí iná mọ́ ánà bá ṣàrún mẹ́tìlòkùn yóò há ìlàyà ẹnu tí mo fi yàtọ̀ ní pé yóò há ìlàyà ọlọ́run ránṣẹ́ sí mi kọ̀rán sẹ́yìn torí náà wà náà láhú ìyàtọ̀ àwa àti yahudi àti nàṣọ́ra ni pé kọ̀sẹ́bọ lọ́rọ̀ tiwa. wa nahnu lahu afọ ẹ̀sìn ti wa kànga ọmọ fọ́lọ́wọ̀ bá nìkan a jẹ́ pé gbogbo ẹni tí ń pèrà rẹ̀ ní mùsùlùmí tẹ́nu rẹ̀ ọ̀gbá kó pé wa nahnu lahu mukhlisun kò sí yàtọ̀ láàrin wa àti yahudi o kò sí yàtọ̀ láàrin òun àti nasọ́ra o torí pé nasọ́rọ̀ wàlà náà àmàlù náà wàlà kún ìwò tún wá lè fẹsẹ̀ rinlẹ̀ kó pé àmọ́ o gbogbo bó ti lè kọ́ burú tó ẹni bẹbọ lọ́rọ̀ tèmi wà náà láhú mọ́kànlẹ̀ هذه هي الميزة الحقيقية لأمة محمد صلى الله عليه وسلم انت لما النبي بيعطنه القرآن ننصره وهو ربنا وربكم wàlà náà àmàlù náà wàlà fún àmàlù àmá o wà náà lahu mọ́kìlìsù èyí tó dáwà lójú ni pé ẹ̀yin ọmọ ń bí ẹbọ gbogbo òyìn tẹ́ẹ̀bà já gbogbo àròyé tẹ́ẹ̀bà se wà náà lahu mọ́kìlìsù èyí tó dáwà ta tẹ̀lé Muhammad lójú sallallahu alaihi ni pé àwọ òpin nǹkan míì lẹ́yìn ọlọ́run àwọ òfin nǹkan míì kẹgbẹ́ ọlọ́run àbípe lọ́mọ ọlọ́run àbípe nígbàkejì ọlọ́run ẹlákùn sí gbogbo mùsùlùmí ayé lónìí òun lẹ́nu rẹ̀ gbà kó pé wà náà láwú mọ̀kìlìsù ibi ọ̀rọ̀ wà náà in tí ó jẹ kọ́ yàtọ̀ tó dúó tó fi yàtọ̀ fún yẹ̀wúdí tó fi yàtọ̀ fún nàṣọ́rá odijọ́ tó bá ní kwọ́lìtì yí bọ́lọ̀n ti níka nẹ́bí owí wà lahu mukhlisun gbogbo rẹ̀ bọ́ ó kéré ó tóbi yọ́ tánlẹ̀ lọ́rọ̀ ti ẹ ma huwa shirku kí ni àti wí fúnra wa lọ́pọ̀lọpọ̀ gbà pé bọ́yá àìrítùn mẹ́ẹ̀bọ̀ tú kọjá mọ́bítà àti ń kó sínú in ti ń jẹ́ ṣíríkù ní ìntọ́tọ́ sọ́lọ́un ọgbé ọgbé fún kíní ọgbé fẹ́ dátọ́lọ́un dá in ti ń jẹ́ ṣíríkù nù gbogbo ntọ́lọ́un ní èmi ni ẹ fún èmi ni ẹ fún níjọ́ abá ti fún ẹlòmíì yàtọ̀ fọ́lọ́un olúwa rẹ̀ di mú ṣíríkù ẹnu rẹ̀ ọ̀gbá mẹ́kọ́ sọ pé wà nahnu lahu mukhlisu nínú rẹ̀ bọ́ tọ́kanú àwọn àfáà tó fúwá lára rẹ̀ al'imam al-fudail ibn ayyam rahimahullahu ta'ala ngbàtí al'imam al-fudail ń tún ma yà yìí wà nahnu lahu mukhlisu ó ní ẹfúra o al'imam al ní فإن ترك العمل من أجل الناس رياء والعمل من أجل الناس شرك والإخلاص أن ينجي الله منهما ayùnàjíyàkà lọ́hù mẹ́nuhùnmá alìmọ́mù Fudaylu ni àwọn kankan bẹ tó jọra wọn ó yẹ ká yẹjú ẹ kí lèyàn máa fi iṣẹ́ bọ́ òun níṣẹ́ ó ṣe nkankan ni ká tó gbá in ah, tó ṣe yí iṣẹ́ kíni ẹbọ lélẹ̀ yìí in tó fi sin Ọlọ́run ló fi sin nǹkan mí yìí alìmọ́mù Fudaylu wá ní ẹlòmí ó tún wá ṣe mistake lọ́nà bòmí lọ́wà pé a ah, ìfẹ́ káwọn èèyàn mọ̀ rí mi pé ìbọ̀yá gan máa rò pé torí tàwọn ní fi ń ṣe ah, tẹ́rùkù láàmàlì min ajílì náà sí ríyà èyí ò gan ní kárí mi <laughs> wà láàmàlù min ajílì náà sí ṣírìkùn kíyàn wá dà ní ẹgbẹ́ tí ń ṣe ìkáwọn èèyàn bá níbi ìtàkọ́kọ́ àti kíni àtẹ̀kejì ìyẹn ni pé in tó bá dọ́ lójúkọ́ lọ́wọ́ ọba fẹ́ má torí páwọn èèyàn ogun kankan òfilẹ̀ tẹ́rìkù làámẹ́lì min ajìlì náà sí ríyà wà làámẹ́lù min ajìlì náà sí ṣìrì wal ikhlasu idha najjaka Allahu minhuma in ti ń mọ́sí wá mọ́ torí páwọn èèyàn ẹlòmí nísìn yọ́ wá pé ah, kọ́dà ìgbá sí ìlọ múra ọdún ìyàmọ́ káwọn èèyàn mọ́ mọ́ra sọ pé <laughs> kọ́dà ẹlòmí yóò ní kọ́dà ń bá lọ mọ́sálásí lọ kí jẹmọ́ bọ̀dáwọn èèyàn máa wò pé bọ́yá ń torí à ah, tẹ́rùkù láàmàlì min ajìlì náà sí ríà wà láàmàlù min ajìlì náà sí ṣe wà ìkìláṣù an yùnàjíyàkàlọ́hù mìnhùmá in ti ń jẹ́wà náà hànàláhú hu òní bọ́lọ̀ bá fọ́yàn mọ́kò bí méjèèjì in ti wọ́n bá rí pọ́lọ́wọ́ bá fẹ́ máa ṣe má ṣe ń torí si tori sì torí ipáwọn abi ń wọ́ àbí wọ́n sọ ọwá torí ẹ̀ òfin tọ́ dáa òfin ni dáa àwọn alfa salaf rahimahumullah bí wọ́n ti ma wa agbàgbé ìkejì inú táwọn èèyàn máa mójú tó apá kan ń bẹ́ tí wọ́n é kù ńlá apá kejì òun ni pé ìsọ́n tí bá sọ dèèwọ̀ kíyàn sọ di haramu àtọ́lọ̀ sọ́rí ìtọ́lọ̀ ń se ní gíní tó se di haramu bẹ́ẹ̀ èyí tí a mọ̀ tọ́pọ̀lọpọ̀ ọmọ pẹ̀lẹ̀ yọ dá ni pé kéyàn sọ tí olúwọ bá ṣe léèwọ̀ kọ́ wá pé ẹ̀mọ́ sí kò sí nǹkankan mọ̀rọ̀pọ̀rọ̀ yẹn inú hadithu ọ̀kan àwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam tó lóhun ti fìgbà kan jẹ́ kírísítíẹ̀nì rí kóhun tó wá di mùsùlùmí níjọ́ tí a yà alkùránì kẹrí mú sọkalẹ̀ pé ìtàkàdú rọ̀bánahun wa ìtàkàdú àhbárahun wa rọ̀bánahun arbában min dúnilá olúwa ni wọ́n mú àwọn àfẹ́ẹ̀sìn wọn àwọn yahudi àtàwọn nasọ́ra wọ́n sọ àwọn àfẹ́ẹ̀sìn wọn di ọlọ́run kéèkéé bí igbákejì ọlọ́run àdíyù ló kọ sàhábí annabuwa muhammad sallam yìí ọwá jáde ọwá bá annabi sallam gá ya rasulallah òun bẹnu wọn tẹ́lẹ̀ àwọn àfáànú ẹ̀sìn wọn wọn èsìn wọn o wọn ò mú wọn ní ọlọ́n kéèké o annabi náà dájókòó ya àdí alaysu yuhilluna lakum ma harramahu allah ma abahahu allah ǹjẹ́ wọn èé sọ dẹ̀tọ́ fún yín ìtọ́lọ̀ ń ṣe léèwọ̀ ǹjẹ́ wọn èé ṣe léèwọ̀ fún yín ìtọ́lúwọ bá ṣe kíní ìtọ́lúwọ bá ṣe ní ẹ̀tọ́ a àdíyù ní kánrin wọ́n máa ṣe bẹ́ẹ̀ fatilka ibadatu fatilka kò sí tí ń jẹ́ pé yẹn ń jọ́sìn fẹ́lòmí lẹ́yìn ọlọ́run àbọ́sọ́ di gbákejì ọlọ́run jù báhùn náà lọ torí pé nínú ẹ̀tọ́ ọlọ́run tẹ́nìkan ọ̀gbọ́dọ̀ bá dù òun ni kéyàn ó dìklíà pé nǹkan báyìí èèwọ̀ ni kẹ́yìn ó sì declare pé nǹkan báyìí ẹ̀tọ́ ni ta ní authority ni ta ní ẹ̀tọ́ ni òun lọ́lọ́ mọ́ wá ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà a máa fi sí tí è bá sẹni tó bá jẹ́ olórí ibú ọlọ́mọ́síwá lórí ibú tọ́ráwọn olórí ibú náà ń bẹ tí wọ́n sì tún máa pé àfáà làwọn náà kọ́dà ní ìsìláàmù náà inú wọn ní àwọn tí ó ní káwọn tó gbádùn àdíkìrí àbíkẹ́ kọ́kọ́ yóò sẹ̀wọ̀n pàwọn kan náà nù

ká máa yẹ̀yẹ ẹ̀ṣẹ̀ ká máa sọ tọ́lọ́n ní èèwọ̀ ni ká máa ṣe gíní ká máa yẹ̀yẹ rẹ̀ ká máa ṣe ń fúfú yẹ fáwọn èèyàn annabi sọ̀sọ́lọ́n sọ fún àdíyù pé ara ọ̀nà tíyàn fi ṣẹbọ òun ni o ara ọ̀nà tíyàn fi mú ẹ̀tọ́ ọlọ́run tí ó gbé fún nǹkan míì tí ó fi máa sí nǹkan míì lẹ́yìn ọlọ́run àmẹ́rẹ́lẹ́ ìtọ́pọ̀lọpọ̀ wá ni kí ló dé ọ̀pọ̀lọpọ̀ owó èéfì sáàrin mi lápèjúwe bẹ́lómi bá rí brọ́dà tí ń wa gbádá lápèjúwe yà èsì ìpínlẹ̀ iná tó ń wa gbádá sí ọkàdàbí ẹ̀rin ni èyí tí mọ́ rántí ní sínú àmáwọn àpèjúwe pọ̀ ẹja fura ẹ̀tọ́ ọlọ́run ni ọlọ́run ló pé òun ló sì in tí ó bá ti pè ní haramu ẹnìkan ọ̀lẹ́tọ́ àti pè ní kíni haramu bí yẹn bá jáfà nísìn pàtàkì lọ́tọ́ jáfà súnnà àwọn kankan bẹ tí è ṣe kíni tí è ṣe haramu àmọ́bọ́ bá ṣe kọ́dẹ̀ lómí ọfẹ́ lórí rédíò gba ẹ̀rá wọn sheikh ẹjá haramu ọlọ́run haramu ni ìlà yawmil qiyamah arọ ọ̀nà tá nẹ́bí júwe pé fatilka ibadatuhum ìsìnkan míì kẹgbẹ́ ọlọ́run òun ni kíyàn ọmọ dìkílẹ̀ àntọ́lọ́n se ní halali kọmọ sọ di gíní gẹ́gẹ́ bó ṣe ṣe pé kíyàn ọmọ sọ tọ́lọ́n pè ní haramu kọmọ sọ di halali bákan náà méjèèjì nínú òsùnwọ́n tọ́lọ́un torí náà àfi ká jìnà sí méjèèjì gẹ́gẹ́ bí alìmọ́mù fòdélù sí ń túnmọ̀ ìkìláàsù fún wa pé ẹlòmí ò ní mọ̀ yọ́ ma pa iṣẹ́ olóore tí ń dorí káwọn yọ́mọ́ bá rí èyí tó ń se náà dá fa iná tẹ́rìkàlà amẹ́lì min ajili nẹ́ẹ̀sí ríà wàl'amẹ́là min ajili nẹ́ẹ̀sí ṣír wàl'ìkìláàsù ìdánàjákàlọ́hù min huma kọlọ̀nkọ́ masá mọ̀kìlìsù ẹ̀dàkùn àwọn yahudi ni wọ́n wá ń dìyàn pẹ̀lú àwọn sọ̀hábí annabuwa muhammad sallam yìí olúwa ní awi fún wọn pé kí niyàn ìlàròyé wàhúwà na wa wala na a'maluna wa lakum a máa fẹ́sẹ̀ rinlẹ̀ àwá wí pé ẹ fèlì ń ọ̀bá lè kó pé wà náànù làhú ráà gbogbo nǹkan lọmọ ọbọ̀ níbi gíní dídásákìkọ́ ẹ̀ lè bẹ́bọ lọ́rọ̀ mi ìsìláàmù rẹ̀ nǹkankan bẹ̀m̀bẹ̀ tó yẹ kó fi èsí o wà náà ìbádà tí yàn ọgbọ́dọ̀ fún ẹlòmí àfọ́lọ́un òun ni àdùnà ànábì dìklíà pé àdùnà wú wà ní ìbádà gbogbo ọmọ mùsùlùmí tí nkankan ń gbá lógigi tí wọ́n ń pé yá ṣéèkù kìní kan e eh, ọlọ́mọjọ bá bẹ̀ kú mọ́ sàdúà fún ọ torí pé gbogbo tí a bá ní yá nítumọ̀ pàǹpẹ́ nìkan pé wá ràn lọ́wọ́ ọlọ́run lọ́gbọ́dọ̀ tẹ̀lé ó kọ ọlọ́run kọ́dẹ̀ ọgbọ́dọ̀ pé yá muhammad sallallahu alayhi wa sallam ẹ̀tọ́ ọ̀tọ́lọ́nù ẹ gbọ́dọ̀ pé nǹkan mí lẹ́yìn tani lẹ́yìn Ọlọ́run gbogbo eléyìí gbogbo ẹni tí ó bá lè tí ó bá mọ́ ń bẹ́ẹ̀ kò sí nù jọ kíní wa nahnu lahu mukhlisun ọlọ́nkọ́ mọ́sá sàánú wa o naam hassan a o tí frí ọ̀húndà نعم أم يقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما عما كانوا يعملون bákanáà ayà yí ń tẹ̀lé tàkọ́kọ́ yẹn náà ni ay kúl amtakulun wà nábi tún sọ fún wọn amtakuluna inna ibrahima wa ismaila wa ishaqa wa yaquba wal asbata kanu hudan aw nasara olúwa ní kan nábi ọ̀dájú àwọn yahudi wípé sára ń tẹ́yìn yẹ̀wúdí ń wí náà ní pé àti ibrahimu àti ismailu àti ishaq gbogbo àwọn annabi ọlọ́run wọ̀nyí kánú húdán àwọn sọ̀rọ̀ ara tí wọ́n máa wí wọ́n bá rí pẹ́lẹ̀ pò fírí nù pé gbogbo annabi ọlọ́run tó lọ náà gbogbo ẹ̀yin yahudi sójú ayé ànẹ́bì sọ̀sọ́lọ̀m dá ànẹ́bì ìdájú ọ̀rọ̀ pọ̀ yìí kọ̀ sẹ́ni ọ bá kan láyé nú gbogbo àwọn ànẹ́bì ọlọ́run kúl lẹ mọ̀ ń pa ibrahim jọ lọ́lọ ni àbíbò ẹ̀yin lẹ musa jọ lọ́lọ ni àbíbò ẹ̀yin ismailu ishaku wáyàkú ẹ̀yin lẹ mọ̀ ń pa wọn jọ lọ́lọ ni àbíbò torí pé olúwa bá ti sọ nínú al-Qur'an al-Karim nínú àyà mi pé ma kana Ibrahimu yahudiyan wala nasraniyan walakin kana hanifan muslima musulmi la nabi Ibrahimu lólúwa bí ní kul a antum a'lamu amilla ẹ̀yin lẹ́mọ̀ ní àbọ́lọ́n àwọn alfọ́ onítẹ̀fsíru ní ìbéèrè ní ìbòlè sí ẹwà kúl àántún àlámú àmìlà ẹ̀yìn lẹ́mọ̀ ní torí sígà béèrè ní ọgbà gbogbo bí tí fáwà tó lábùlẹ̀ ilmẹ̀ta bá ti rí hamza méjì gbogbo bí tí hamza méjì bá ti tẹ̀lera wọn bá ní ìtumọ̀ rẹ̀ ní pé kí ni alistifham àáfin béèrè ìbéèrè ni wọ́n a tún máa lọ́dọ̀ àwọn onínáhù bí amza méjì bá papọ̀ báyìí wọ́n wà lẹ méjèèjì pọ̀ òun lẹ́wà rí tí wọ́n kọ àléfù kan wọ́n wà gbé kan tí ó sùn lórí rẹ̀ yọ́wà dí kí ni gẹ́gẹ́ bí al'ana kí ni túnmà rẹ̀ al'ana túnmà kanáà ni al'ana àbí kí ni al'ana istifam ìbéèrè ni ainal jawab àwọn afọ́ ní tẹ̀fsíru ní pé nítorí pé ìbéèrè yí fọ́ọ̀lù sínú àwọn ìbéèrè tí ò nídi èsì ìbéèrè tí ò nídi gíní tí ò nídi èsì a an tó ma alámú amìlá ẹ̀yìn lẹ́mọ̀ ní àbọ́lọ́hun <laughs> ta ní ààrù àhárù àmìlìmà wọ́n ní bígbà tàà bá bí èyàn pé iná ló gbóná jù àbómi kọ ma ronú sí pé àti iná ni tó mi ni kọ̀gbánù ẹni tí wọ́n bá bí pé inú náà tó mi o èwo ló sí kíní èwo ló gbóná jù ara ìrákùn ẹ̀fún mi táìmì náà kí n rò á ká gbẹ̀lọ́hun fẹ́lẹ̀ yíò gbogbo ẹni bá bí náà pé a ń tún àlámù amìlá tó wá ní ẹja ẹ̀lákan ẹja ronú sí náà ó ní ìdí àdúrà ọlọ́nkọ́ mọ́sá àjẹ́ kó ní àlàáfíà ibi ilé iná láti rí pé gbogbo bí ọlọ́n bá ti sọ̀rọ̀ gbogbo ẹni tó bá tún ní ẹja rówó kọ̀gbánù gbogbo bí ọlọ́n bá ti ní báyìí ní nǹkan rí gbogbo ẹni tí máa ń tún wá ní fìlọ́sọ́fì lòun kà ní sáyẹ́nsì lòun kà ní akílù lòun lò ní pé ní ẹja ẹja rùn tọ́lọ̀ ń wíwò ọ̀rọ̀ rẹ̀ níbi gíní ó níbi ìwòsàn wọ́n ni lọ́fà ló fi ṣe pé irú àwọn ìbéèrè báyìí tó bá wá ní al-Qur'an al-Karim olúwẹ̀ supply answer kul a antum a'lamu amilla nígbà tá bìyàn pé a náàrù àhárù amilma iná ló gbóná àbí àbómi kẹ́nìká wá ní ẹ̀fún meantime in wòwó bọ̀yánà ló gbóná jù àbómi ààrẹ nù ọlọ́mọdé ọ̀rẹ́ wa torí náà kúl àántún àlámú àmìlà bígbà tá ń béèrè béèrè tá bí ń búyàn pé sọ gbádùn àántún àlámú àmìlà ìwọ́lọ́mọ ní àbọ́lọ́hun gbogbo ẹni tí ẹ bá báyìí làdí tí annabuwa muhammad sallallahu alaihi wasallam wí tí ń bá tún wí nǹkan mí ọ̀rọ̀ rẹ̀ dàbí kúl àántún àlámú ẹwí fóun náà pé ìwọ́lọ́mọ ní àbọ́lọ́un àbí nǹkan ti tọwọ́ bọ làákàí rẹ̀ ọlọ́mọ ń pa nẹ́bí ibrahimu juwọ ilọ̀ ẹni tí ó ti bá rẹ̀ ọba nẹ́bí ibrahimu láyé pẹ̀lú ohun ni ọmọ wá sọ pé ọlọ́ni máa kánà ibrahimu yahudiyan wàlá òun wà dúóyọ wà ní kánà ibrahimu yahudiyan sẹ́rí pé àìgbánù ní lóòtọ́ lọ́jẹ́ kó lù sọ ọ diagnose àrùn wọn gan-an kìí ṣe pé wọn ọmọ àmọ́ kí ní dàmú wọn àbòsí wàmán àbìlámù ló jẹ́ kọ́ tẹ̀lé bẹ́ kúlà àntùmà alámù àmìlà ó yẹ kí làkáyọ̀ sọ fún yín pé ẹni tẹ́ báláyé tẹ́ mọ́ ń pẹ̀ ọlọ́run dá wá ní kìí yàwúdí ẹ̀yin wá ní kíni ẹ̀yin ní yàwúdí ni kúlà àntùm alámù àmìlà ẹ̀yin lẹ́mọ̀ ní àbọ́lọ́run èsì ní òrújú àmọ́ kí ló dé tí ni olúwa ni wà mọ́n àzìlámù min mọ́n kátàmà ṣàhádàtà ìndàhú mínàlọ́ kọ̀sálàbò sí tọ́ kọjẹ́ ẹni tí in tí ó mọ̀ lẹ́rí lẹ́rí òdodo ké bọ́rọ̀ ti rí ní fákàtàmà ha ọwá sí kíni ọwá dásọ̀bò pé ẹmẹ́jà wí èyí tó tẹ̀wà burú ni pé yàtúmù min mọ́n mínàlọ́ ọlọ́ọ̀lẹ̀yàn tó ní tó ń da asọ́bò pé asọ́ gbogbo ẹmọ́jọ lọ́wọ́ kò rí bọ́lọ̀ ti wí òun à kúl àántún àlámú àmìlà òun ni kíyàn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ala ni'matil hidaya pọ́lọ̀n fọ́nà mọ̀wá ngbàta tí mo sì wà ní student ní Madina a sì wà student ìdìsínà àmọ́ ngbàta tí mo wà ní student university mo wí mo wà lọ́ndà supervision sheikh wa sheikh sọ́lì sọ̀haimi rahim ahafizahullahu ta'ala nínú àwọn àgbàfà saudi nisi bàbá sọ́lì sọ̀haimi ẹ ma rí tíra wọn àbí olóríṣiríṣi àwọn ni supervisor mi gbà mo wá nídà ti ṣe research ń pa àwọn tíra àwọn yahudi kan àtàwọn tíra àwọn nasọ́ra kan ẹ̀ntọ́ bá ma bàbá bàbá orí náà bàbá Suhaimi orina hafidhahullahu ta'ala wọ́n ti wá Nàìjíríà wọ́n wà lọ́rin iná rí dáadáa so yóò necessitate pé ogun tí ń bá kọwà àbí kí n ká fún wọn mo wá ń kàkà fún ẹjọ́ kan wá ní astagfirullah ya abdurazak mina ina hada <laughs> mina lọ <laughs> in tí wọ́n a'udhu billahi orí <laughs> bẹ̀ lóòtọ́ in bẹnu bíbélì o inú wípé nígbà tọ́lọ̀ ń dá àlìjánná tí ó dá ádámù àti kíni àti Hawa sínú àlìjánná in bẹnu báibù dìsìn ọwá díjọ́ kan ọlọ́run ma ìmá wá bẹ̀wọ́n wò pé bò lẹ́jí wọ́n wá gúrò pó ti tó gbà tí ọlọ́run tí ó wà bẹ̀ àwọn wò wọ́n wá wo abẹ́ àwọn ewé kan àwọn méjèèjì wá farapamọ́ síbẹ̀ ọlọ́run wá dé wá ní aina antuma <laughs> torí pé báìbù lárúbá lè mí lò gbà àmọ́ mọ́ kọ̀mpíà rẹ̀ ń bẹnu tèbó náà bẹ́ pé wíárà yóò <laughs> ọlọ́run bèèrè pé wíárà àyíwọ̀n ọgbọ̀dọ̀ jọlọ́run kúl àti àwọn tí ń karú ilé náà ni ó tún máa lọ́lọ́wọ́ sọ pé má káànà ìbọ̀rọ̀yímú yàwúdíyá làwọn wà lẹ́nu àti pé káànà ìbọ̀rọ̀yímú kúl àántùm àlámú àmìlà ẹ̀kẹ́ mọ́ kankan ọgbòrò àwọn kan báyìí adúgbẹ́fọ́lọ́n tó láàwà ń bẹ́ torí náà wà mẹ́n azlamu min man katama shahadatan indahu min Allah ọ̀sẹ́ ni ó sàbò sí kọjẹ́ ẹni tí ń gbé gíní ń tọ́ mọ́ gbogbo ẹni tí ń bẹ́ ń di ẹ̀tàn jẹ náà tóun náà ti karun táwà sẹ́sẹ̀ kàyí ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti níjọ́ òun lọ́yẹ kọ́lọ̀wọ̀ fọ́nà mọ̀yànjá kí lè ọlọ́run ni ọ mọ̀ pé àìná wíára yóò gbogbo ẹni ọba ríro ilé iná kà tọ́wá sí gíní tọ́ dásọ́bò wà mọ́n àzìlámù ẹnìkan jálàbò sí jù ọlọ́run tí kòrá ní wínú wà mọ́n àzìlámù mẹ́n kátàmà ṣàhádàtàn ẹ̀ndàhú mẹ́nàmọ́ àmọ́ o

ìtàn lárúbáwá mo ti sọ ní public lecture rí ẹ wo lárúbáwá tó ń pè ní gáwí tóun náà máa bọ̀gìbọ̀ pẹ̀tẹ́lẹ̀ gáwí wá dédé òsà rẹ̀ ń jọ kan ọ̀pọ̀lọpọ̀ náà ní tí ń rírun tí gáwí rí tóun ó pé kọ́dẹ̀ lómi ó tún ó ní wòlí kan dáhùn láwẹ̀ òun á ní ẹdákùnṣẹ́ iná lè bá wọn gbà ní àtọba ti lè mú nǹkan táwọn èèyàn ọwá lọ̀un tún sàánú wòlí pé à wọ́n sì ń gbáwẹ̀ nítorí òun àwọn tí ń bẹ́ǹta àwọn ọmọ tí ń ṣẹlẹ̀ bábádà wọn ní wọ́n bẹ́nu yábámọ̀ ni wọ́n bá ti pé bàbá òsínlé torí gbọ́n ní bó ti kan bàbá dé ìyẹn lọ bá di bàbá ń jẹ lọ àwọn èèyàn wá pè lákà rẹ̀ pé kò tó kó lè gìní èèyàn ló ń bọ́ gbáwẹ̀ ìjìyàn wọ́n ni àwọn ohun òkúrò èèyàn náà pọ̀ lẹ́sí ogun náà wọ́n rí bẹ́ẹ̀ à wà mẹ́n azlamu mimman katama shahada ṣe gbé ọlọ́mọ́sọ ọ̀yànnù ni o àbòsí àbí àìfẹ́ mọ̀nà in jẹ́ kí ni wà man azlamu mimman shahadatan inda um tí ẹ̀ ńgbà tí dédé ń bọ òsà ti ń pọ́nlé wọ́n ní bá débẹ̀ ìjọ kan lọ bá bá bí omi nígbà tí dà sórí ilé yóò jò ráyè wọ̀bí orí pé kò síbí àkà tí ìgbò ní kúkúrú gáwí fi mú fi owó dáadọ́ padà wá rí pé ìtọ́ kọ̀lọ̀kọ̀lọ̀ ní kọ̀lọ̀kọ̀lọ̀ kan lọ dé tọ̀ sórí ìta ní kò tí ẹ̀sẹ̀ wí lẹ́nu gẹ́ kọ̀lọ̀kọ̀lọ̀ <laughs> bí i ń ní gbọ́lẹ́wàá <laughs> ọlọ́ǹgan ọ̀yẹ̀ kí làkáyìn ò sí ǹjọ́ náà tọ́lọ bá fẹ́ fọ́nà maya ǹjọ́ òun ni gáwí mọ́rin tí ń kọ lẹ́nu táwọn èèyàn kọ kalẹ̀ ìbẹ̀nù tí ra pé a àrọ́bùn yẹbúlù sọ́ìlú bẹ́ẹ̀nù wa amantu billahi alladhi huwa wajibu àrọ́bùn yẹgbóòlò sán olùbánu bẹ̀rẹ̀ sí ọlọ́run ni ó gborí kalẹ̀ ní kọ̀lọ̀kọ̀lọ̀ ọ̀tọ̀ sí lakọ̀dánlà ma ń bá látàlé ìsàálìbù gbogbo ẹni kọ̀lọ̀kọ̀lọ̀ bá lè tọ̀ sí rí èèyàn yẹpẹrẹ ní gáríwá parí ẹ̀ sí bí pé lónìí ìwò sàyí nìkan kí ń gbé sọnù bàrí ìtù minal asinami bil ardi kulliya gbogbo bí ẹ bá kù sí ẹ̀yìn òsà mọ́ bọ́pá bọ́sẹ̀ lọ́rọ̀ yìí lónìí ìwò lè pé kọ́mọ́tọ̀ sí ẹ̀kó tó débẹ̀ ìbá alkùránì ti sọ tó ṣẹlẹ̀ nígbà ayé annabi ibrahim annabi ibrahim náà pè láàká ìwọn ni kúlà antum alamu amìlá wa man azlamu mimman igbe ẹbí wọn fásà lóhun ẹ̀nkánú yàntíkù ẹbẹ́ ni ẹnìkan ló dé ya gbanú wọn náà ló gé wọn bọ́ bá sì rújú ẹbí wọn wọ́n kèbèrí wí làkọ́dà àlémdà

àmà tààmàlú olúwa ló wọ́n ọ̀sà ìmọ̀ gbogbo tẹ́ ń dáwò ẹ̀ẹ́sì sèsìrò sẹ́yìn tílka ummatun kọ̀dìkọ̀dà náà náà تلك أمة قد tilka ummatun qad khalat bolúwa bá ń pàtàn fún wa àwọn tó ti lọ mo ti wí repeatedly ìtàn alkùránì ẹsẹ kákàn gbọ́ kágbọn tínú àbí kákàn rẹ́rin àbí kágbádùn ẹ̀ ìtọ́lọ́run wí fún wa ni pé ẹni ó ṣe dá àbọ̀ rẹ̀ ní ọ̀yìn náà ṣe bẹ́ẹ̀ àwọn tí ó ṣe dá ibi àwọn náà já sí ní ẹ̀jìnà sírú bẹ́ẹ̀ lólúwá tún wá fi kún bí lẹ́yìn ìgbà tó sọ gbogbo atrocities àwọn yahudi àwọn nasọ́rá olúwá ní tílka ummatun kọ́dìkọ́lẹ̀ àwọn ti lọ bí wọ́n ti ṣe ràn wọn báhùn náà wọ́n ti lọ pàdé nǹkan wọn tílka ummatun kọ́dìkọ́lẹ̀ àlúmọ̀kẹ́lá wọn náà khalad wọ́n ti lọ wọ́n laha ma kasabat gbogbo tí wọ́n gbáyé ṣe láhá ma kásà báti yóò jẹ ti wọn dáadáa wọn yóò jẹ ti wọn aburú wọn yóò jẹ ti wọn ẹ̀wà rẹ̀yìn tẹ́ ń gbọ́tàn wọn lónìí náà wà lẹ́kún ma kásà báti tí iná dọwọ́ yín o gbogbo èyí tẹ́yìn náà gbáyé se làkún èyí tẹ́ ṣe dá ìbẹ̀nù rẹ́kọ́dù yín èyí tẹ́ ṣe dá ìbẹ̀nù rẹ́kọ́dù yín ma yálfẹ́bò mẹ́ńkọ́ulín ìlàlàdẹ́ yìí rọ̀kíbùn àti ìjù ọ̀kankan tàdánù ìwòkúwò tó tilẹ̀kùn mẹ́rí rẹ tó ń wò wọ́n rìkọ́dù ẹ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó ń sọ lẹ́yìn wọ́n rìkọ́dù ẹ̀ ẹni o bú lójú rẹ̀ náà ẹni ọgbá léjì ń torí pọ́ lágbàá jùlọ gbogbo ẹ̀mẹ́nu rẹ́kọ́dù rẹ̀ wà láàkún se manáfikí náà mùsùlùmí lọ́sàn-án é pàrípà lóru wà máa kàsàbùtùn ọlọ̀gbọ́lọ̀n bẹ́ẹ̀ torí ní a bá ń gbá àwọn nǹkan míì tí ẹ bá ṣe páwọn tí ń sọ ohun èyàn fẹ́ wo lẹ́ ń ara wọn tí ń fi rinlẹ̀ páwọn ń pàdé pẹ̀lú ẹnìkan láwọn ìmáàmù náà sálù alámọ́sálásí ìmáàmù ọ parí tí ó sí fìlà fìlà bọ́lẹ̀ àdólọ́gbọ́mẹ́ tàlọ ń tàn torí náà olúwa ní gbogbo àwọn tàà ń wí fún yín báwọn ti ṣe tí wọ́n ti lọ pàdé ẹ̀ o ẹ̀yin tò ní náà wà lákún máa kàsàbìtún ẹ̀yin náà pàdé ti náà o ẹ̀lẹ́kan ọlọ́run olúwàdí sọ́nù suratul baqara ìkànnà wà máa yakhda'una illa anfusahum wà máa ọmọ èèyàn kan ma ní ní òrùpọ̀ òun tán ọlọ́run pé àìmọ́jì wọn mọ́ ìmọ́jì wọn mọ́ ta ní kọ́ mọ́mọ́ alimul ghaibi wash-shahada torí náà gbogbo tó ń kálukú eh, gbangba àtẹ́yí tí ń kọ́kọ́ kọ̀sọ́kan tó pa mọ́ fọ́lọ́run ẹjá ma rántí pé láhá má kásàbát wà lákún má kásàbìtù ẹn báyá wọn ò rí eléyìí ọ̀rọ̀ tọ́lọ́nkọ́ wọn kò sí tí wọn ò rí o àtèyítọ́ fẹ́ nú sọ àtèyítọ́ fojúwó àtèyí tí ó kuma wà na amma kánú ọlọ́run ní fẹ́sẹ̀ ẹnìkan bí ẹlòmí wà látús alúnà àmá àwọn tọ̀hún tọ́ lọ ní láyùs alún à ní gbí wọ́n gílẹ̀ yìí se ẹ̀yìn náà lakún má kàsàbtùn wà látús alúnà àmá kánú à ní gbí ẹ̀yìn náà pé kí làwọn tàná se kọ́dà along the line ọlọ́run ò ní bí bàbá kí lọ mọ́ se ọlọ́run ò ní bí ọmọ kí ni bàbá se òun ní jọ kan ọ̀kan náà sàhádà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ìrìn lọ pẹ̀lú ọmọ bíbí inú rẹ̀ annabi wá rí àwọn méjèèjì annabi bí pé man hada á ah, tàlélé ìtọ́ dàgbà lẹ́gbẹ̀ rẹ̀ náàwọ́ ibni ọmọ mi ni in sọ ti yẹrẹ ti yẹrẹ já wá ti bí mọ́ dàgbà tó wáyìí kí lànàbí fi dá lóhun jọ náà amma ẹ̀ṣẹ̀ tí ẹ̀ ò ní rú òun náà sì ní rú tí ẹ mẹ́yàn tí ẹ mọ́ gbogbo ẹ̀ kí lárùkù ayin wí yawma yafirru al-mar'u min akhi wa ummihi wa abi wa sahibatihi àbí gbogbo àwọn tí ń kó báyàn náà kọ́hun ìyàwó àwọn ọmọ ma kasabat wa lakum ma kasabtum wàlá tusaluna amma kanu ya'malu olúwa ní ohun òní fi ẹ̀ṣẹ̀ nìkan bí ẹlòmí o àwọn tọ̀hún tó lọ olúwọ́ bí wọn ẹ̀yin tó níná olúwọ́ bí yín ẹjá ma wà nípò ẹni tó ṣe pé hasibu anfusakum qabla an tuhasabu ọdá kíyàn nígbà tí ó ma ṣèṣirò sí ààrẹ kó tó dìjọ́ ṣirò torí pé tí ma múyàn máa gẹ́gẹ́ bí ọ̀kan náà àwọn alfáà wa ń gbàta wà ní Saudi náà ni oun tó bá ṣe pé ọmọ èèyàn tó bá pọ́síbù ní ó ṣòro àmọ́ tó bá pọ́síbù ní díyàn bá níwé kan tí ọmọ kọ́ sí àbámọ́ mọ́ wọn ara wa mẹ́yàn bá jí láàárọ̀ nísìn látàárọ̀ sí ilẹ̀ ní súlọ yìí kọ́ wá jòkó lóhun nìkan nù yàrá kan kọ́ máa fọ́ kalẹ̀ ah mọ̀ pàrọ̀ iye báyìí lónìí mọ̀ sọ̀rọ̀ ẹ̀yìn iye báyìí lónìí mo wòwò kú tọ́lọ́wọ́n tẹ́mìnà mọ̀ pọ́lọ́wọ́n fẹ́ kí n wò mo wòye báyìí lónìí nígbàtí yọ bá bèèrè kọ́dù oṣù kan ẹ̀rọ bùn náà bèèrè <laughs> adúrúndémì nìkan <laughs> wa ní ọjá mọ́ndà ń dánwò wa gbọ́gọ́tọ̀ ọdún bẹ́ẹ̀ ẹlòmí gbọ́gọ́rin ológójì aláàdọ́rùn-ún ọlọ́gọ́rùn-ún gbogbo every minute every second làwọn ń kọ́ kalẹ̀ yìí tí wọ́n lè kọ́ ní àwọn ń kọ́ torí náà láha máa kẹsàbát wàlá kún máa kẹsàbtún wàlá tusaluna àmà kánù ya àmàlùn olúwalóhun ní bí i táwọn se o gẹ́gẹ́ bí wọn ti ní bí àwọn náà ní rọrùn fún kọlọ̀nkó jẹ́ ká jẹ́ musulmi lọ́kankan àti ní kọ́rọ̀ irú ìta rárá wa létí ní tẹ̀fsíru jò ní iná ilé iná ń túnmọ̀ bẹ́ẹ̀ ká gbọ́ ìsìláàmù yé pé síbìrátàlọ́ síbìrátà àrótọ́lọ̀ ń pa wá ní ìsìláàmù ni pé gbogbo bí ọba wọ èèyàn rí èèyàn ni ó rí mẹ́ ní lára rẹ̀ síbìrátàlọ́ àmẹ́rí ìsìláàmù bí ìgbà tẹ́yàn ń tàkìjẹ̀ ẹ̀wù ńgbọ̀ bá sí wùmí tún wọ̀ ìsìláàmù nìkọ́lọ̀ ń fẹ́ o ìsìláàmù tọ́lọ̀ ń fẹ́ ló ní síbìrìtàlọ́ wà mẹ́ni àṣánú mìnàlọ́ ìsìbìrà ọlọ́nkọ́mọ́ṣà محمد وعلى آله وصحبه أجمعين